ìgbà tí ń bẹ nínú ipò ẹni tó lóyún àti ààwẹ̀ tó tún wá jẹ lásìkò tí ń tọ́jú ọmọ sí lọ́wọ́ torí kò ráǹfààní yìí tún gba ààwẹ̀ yìí tó fi wá di pé ààwẹ̀ ọdún kẹta náà tún wá ń fẹ́ wọlé kò sí ìbọ́ níbi wípé ń pàpà ń ṣe ìdọ́ ọmọ náà lọ́wọ́. alhamdulilayi. وصلى الله وسلم وبارك على ọlọ́run ọ̀sán oníbèrè lẹ́sàn dáadáa ìbéèrè yìí lọ́pọ̀lọpọ̀ ni máa wáyé kọ́dà mo rò pé bí a bá fún àwọn obìnrin láyè irú béèrè báyìí náà ni wọn ò bá béèrè kọ́lọ́nkọ́sán oníbèrè lẹ́sàn dáadáa ohun tí wọ́n béèrè ni pé gbogbo mùsùlùmí ni ọjọ́ ràn yàn fún kó gba ààwẹ̀ Ramadan. gbogbo mùsùlùmí ni ó jẹ́ dandan fún tó ti bàlágà kó gba ààwẹ̀ Ramadan. ọlọ́run wá fún wa láwọn àwọn nǹkan mélòó kan wípé tí irú báyìí bá ti wà pẹ̀lú yan olè mọ́ gbáwẹ̀ ẹ̀nìnú ó tún ṣàlàyé àwọn nǹkan kan fún wa pé bírú nǹkan báyìí bá wà pẹ̀lú èèyàn ò gbọ́dọ̀ tàkọ́kọ́ o lè má gbà á bọ́ bá sì wọ̀ ọ́ o lè gbà á kọ́dà àwọn hàláàtì kan wá ń bẹ tó ṣe pé haramu ni ẹni tí irú ẹ̀ bá ń bẹ pẹ̀lú ẹ̀ gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ gba ààwẹ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn yìí tí ó clear tó yanjú dáadáa òní bí ẹn tọrẹ láàárẹ̀ tó lè fa ìnira fún un nínú ìran àkọ́kọ́ lọ́wọ́ àbí ìran kejì ẹ́n ìran àkọ́kọ́ ni o ìran àkọ́kọ́ pé o lè má gba ààwẹ̀ kò sí nínú ìran pé o gbọ́dọ̀ gba ààwẹ̀ ẹni tí ọrẹ òun ní ọmọ bó làárẹ̀ yìí ti tó lára òun a ọ̀rẹ́ òun kò pé kò dí àwẹ̀ lọ́wọ́ ẹni tẹ́yìn ń dùn lápèjúwe kò ní nǹkan kan tẹ́yìn dúndùn fẹ́ ṣe pẹ̀lú àwẹ̀ àbí gbogbo àárẹ̀ téèyàn bá mọ̀ dé pé àárẹ̀ yìí ọkàn lè pé kóun má dìde ni àbí òun lè má lọ bí iṣẹ́ ni kò Di àwẹ̀ lọ́wọ́ èyí ń bẹ lábẹ́ kàtígórì pé o lè gbà o sì lè má gbà tọ́ ìkámọ́ ẹ̀xámpù ràn kejì wá obìnrin tí ń ṣe háìbọ̀ àbó bímọ ń rí ẹ̀jẹ̀ bímọ ọwa ní mọ kọ̀ rẹ̀ mí ǹjọ́ lè gbà àwẹ̀ ìran kejì tá a pè ní ọ gbọ́dọ̀ gbà àwẹ̀ nù ká dàdó báyìí náà àwọn o lè gbà o lè má gbà àti ọ̀ gbọ́dọ̀ gbà á látara méjèèjì yìí ìran méjèèjì wá ní gbogbo orú àwọn questions míì tí ọmọ wa jẹ jáde kò ní jáde nù méjèèjì yìí ara ẹ̀ lèyí tó ń béèrè béèrè nísìn olóyún àti obìnrin tí ń fún ọmọ lọ́yàn lọ́wọ́ alḥamilu walmurdi alḥamilu walmurdi fún àǹfààní àwa tulabul ilmi lédè Lárúbáwá àyè pé alhamila pé ń gbọ́ jẹ́ obìnrin àfi kí ta ọwọ́ bẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé kéèyàn ó béèrè ó kọ tí ọba máa sọ ọmọ tó bá bí àwọn ọkọ̀ bẹ tí ò ní di ta lápèjúwe nísìnyí nìkan kéèyàn ó bímọ kọ́ wá ní ṣokoratu kò sí ṣukuru ṣukuratu ọpẹ́ ni ọpẹ́ ń jẹ èèyàn lè jẹ ṣaakiru ó lè jẹ ẹ ṣaakirọ ẹhẹ nípa báyìí alihamilu ni wọn máa polóyún kò sí kò kò ní dandan kó ní kíni kò níta torí pọkùnrin kìí lóyún kò dàrú wọn bá ti ní alihamilu wọn ti mọ̀ pé olóyún obì bẹ́ẹ̀ náà ni alimurdiru tọrẹ lomi lè máa retí pé èsì tí wọn ò pé murdia èsì tí wọn ò pé hamila kọ́dà bẹ́ẹ̀ yẹn bá wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ǹgì alihamilu wal murdiru olóyún àtẹni tí ń fún ọmọ lọ́yàn ẹ̀rí pé méjèèjì yìí kìí sábà papọ̀ o olóyún ọ̀tọ̀ ẹ̀ ń ti ń fọmọ ní ọ̀yàn ọ̀tọ̀ àmọ́ àwọn méjèèjì ìdájọ́ wọn jọra wọn kàtígórì wo làwọn méjèèjì wà nù méjèèjì tá a wí o lè gbà á ni o lè má gbà á ni àbọ̀ gbọ́dọ̀ gbà á ta kọ́kọ́ ni àsántùn ta kọ́kọ́ ni o kò sófin pé wọ̀ ni kí olóyún ọgbà wẹ̀ kò sì sófin pé wọ̀ ni kí èèyàn ọmọ fọmọ lọ́yàn pé ọ̀ gbọ́dọ̀ gbà wẹ̀ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn nù torí pé nù tí ọ ṣe láàánú díẹ̀ bóyá nítorí àwọn fatiwa kan àbí torí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa lónìí wọ́n ti gbọ́ yé pé oyún ni láńsẹ̀sì mọ́gbàwẹ̀ ìfọmọlọ́yàn ni láńsẹ̀sì mọ́gbà àwẹ̀ gbà olóyún à ìfọmọlọ́yàn pé àwẹ̀ ọtí ẹ̀ kọ̀dọ́dọ̀ ọtí ẹ̀ tẹ́lẹ̀ eléyìí rọ́ǹgì o. Ah, ọ̀bàmù rárá oyún eh, àti fọmọlọ́yàn kìí ṣèwé ẹ̀rí pé ọlọ́yọ̀ǹda rẹ̀ mọ́gbàwẹ̀ o nínú kàtígórì alákọ̀ọ́kọ́ ni wọ́n wà bí aláàárẹ̀ bí onírìn àjò bí ọba ní ọlá o ò lè mọ́gbàwẹ̀ ìyẹn ni pé olóyún tí oyún ò ní la kọ́ mọ́ ṣe kínni kọ́ mọ́ gbàwẹ̀ ni o ẹ dákun àkọ́kọ́ pọ́ìntì nù ọ̀pọ̀lọpọ̀ lónìí ti gbọ́ yé bí ìgbà tá a fún yẹn láńsẹ́sì mọ̀ sinmi àwẹ̀ ni bọ́ba ti lóyún oyún tí ò pé kọ́dà kọ́mọ́lọ rajà lẹ́kọ̀ọ́ kó tún lọ tàǹkánú àmọ́ àwọn ti lóyún ìgbàwẹ̀ ti ní olóyún ọmọ fún yẹn ló ni kò rí bẹ́ẹ̀ o àbíyàn ń fọ́mọ lọ́yàn náà ìfọ́mọ lọ́yàn tí ò pé kí wọ́n mọ́ kọ́ mọ́ lòdè látàárọ̀ dalẹ́ òun ni ó roka ni ó ṣe gbá ni ó ṣe ọba wa dọ̀rọ̀ àwẹ̀ kéèyàn wá pé àwọn fọ́mọ lọ́yàn kò rí bẹ́ẹ̀ nu sẹ̀ríà o wọn ò rí bí ẹni tí ń ṣe háìbọ̀ wọn ò rí bí ẹni tí ń ṣe nífàásù pé ọ gbọ́dọ̀ gbà wẹ̀ ìran bo ni wọ́n wà ìran bíi kíni fàmọ́ńkà nàmínkùn dọ́n àwọn àdàsáfàrín fàìdàtún min ayamin ukhor làwọn méjèèjì wà àjẹpà kọ̀ọ̀kan tí afẹ́kọ́ ká gbọ́yé ń bẹ̀ ni pé ẹ̀yin obìnrin ọlọ́run ọmọ sàlékún àlàáfíà oyún àti ìfọmọlọ́yàn kò túmọ̀ pé mọ́gbàwẹ̀ o àmọ́ àyè ń bẹ fún ọ gẹ́gẹ́ bí aláàárẹ̀ àtọ́nirin àjò tí ó bá ní ọ la a ò lè má ṣe kínni ò lè má gba àwẹ̀ tọ́yìí tí ọba wa gbàwẹ̀ yìí ọlọ́nbùn ọ̀yanyan ni àbọ̀ san padà ìbéèrè mi túnú torí pé nínú àwọn méjèèjì tá a kà kalẹ̀ lẹ́ẹ̀kan ni àti ẹni ní o gbà o lè gbà àtẹni tọ́lọ̀ lé wọ̀ ni ìwọ gbọ́dọ̀ gbà á àwọn kan bẹ tọ́lọ̀ ń bùn yanyan tí wọn ò ní dandan kí wọ́n padà gba ààwẹ̀ mọ́ wọ́n mọ̀ sí nǹkan mí rọ́pò ni àwọn kan sì ń bẹ tọ́lọ́hún oògùn ọkàn yọ̀ǹda wọn fúngbà yẹn ni fa'idatun min ayyamin ukhor aya kurani nu suratul baqara ọlọ́ni fa'ida sírò rẹ̀ ida kàlóńkà iye ọjọ́ tó fi jẹun min ayyamin ukhor bára rẹ̀ bá lé ọ̀sán yé ọjọ́ náà ẹnu kò ní nǹkan mi ma ò ní di kàfàrà mi ò ní di nǹkan kan sá ti iye ọjọ́ yẹn nínú àwọn ọ̀ràn àkọ́kọ́ ta lọ́lọ́run ṣe kí ni ó gun àwọn yẹnyẹn tó pé ní kọ́dà kò nídìí pé kí wọ́n padà gba ààwẹ̀ yìí mọ́ àmọ́ wọn ò ní nǹkan kan tí wọ́n máa ṣe kìí ṣe pọ́lọ́ gun wọn yẹnyẹn pé wọn ò ní ṣe nǹkan kan nínú àyà suratul baqara yìí náà ni ọlọ́run ní wa ala alladhina yutiqunahu fidyatu ta'amu miskin alimami ibn abbas radiyallahu anhuma níbi tafsiru aya yìí òun ló tu fún wa bẹ́ẹ̀ pípé a sì mọ̀ pé kò ní tú aya kurani àfintọ́gbọ́ lẹ́nu anabuwa muhammad sallallahu alaihi wa sallam òun ló ní aya yìí ń sọ̀rọ̀ ń pa kíni asheikhu wa sheikha arúgbó lọkùnrin àtàrúgbó ní obìnrin nínú rìwáyà mi wàlàájízù àtẹni tí òun náà tí kèésàárẹ̀ o ìmọ̀ bá ti fẹ́ tù gbígbà hmm? tí yẹn wà incapacitated kò ní agbára àti gbà ó lè mọ́ rẹ̀ kèsì paarẹ̀ pé tẹ́ ẹ mọ̀ lọ kí lọ́sibítù pé sara yín balẹ̀ ẹni ó ní ọ̀sà lápèjúwe ẹni ó ní kíni gbàgbé wọn lọ kí yẹn ọ̀sà pé ẹ dákun bò sara yín balẹ̀. Aha, irú èyí ń ni pé n ti ń ṣe yìí ó gbọ́dọ̀ máa jẹun kò lè ní sùúrù àti láwọn ìlú míì ọlọ́run bá wa ṣe púpọ̀ ládùúgbò wa yìí wákàtí mélòó la fi ń gbà rẹ̀ ẹ́ gbogbo ẹ̀ e ju kò sí wákàtí méjìlá nàìjíríà bí ń kò sí aha àwọn ní twenty hours ń bẹ láyé yìí náà wọ́n gbà wẹ̀ twenty hours wọ́n sì ń gbà tó pé gbogbo ntí àwọn ó lò lóru láti mọ́gíríbì tí wọ́n tún pàṣẹ bá mi kèé ju wákàtí mẹ́rin lọ wọ́n sì ń gbà ń gbé pàṣẹ ọlọ́run ni inú ọ̀dọ̀ wa ń bì ọlọ́run ṣe rọrùn fún wa púpọ̀ èyí náà la fi máa ibi tá a padà sọ̀rọ̀ yẹn dé kéèyàn má sọ àwẹ̀ di òkè sóbi tó fẹ́ wólu tá a máa wá wọ́nà tá a fi yọra wa kó ń bẹ́ẹ̀. Eh, tí èèyàn bá rí bí ibùnà bá sì ti wí àgbàlagbà eh, arúgbó abẹ́ni tí nǹkan kan ń bẹ lára rẹ̀ tí o pé ní kò ṣe pé gbà kan ní ọ lọ ìtumọ̀ ẹ̀nu àbí ẹnìkan bẹ tí wọ́n ní ọ eh, dàgbà mọ́ ńgbà tára rẹ̀ bá padà yá kò ní dàgbà mọ́ kò sí ìtumọ̀ eléyìí fi gbọ́ yé ìyẹn ni pé. n ti ń bẹ lára tó kọ dí awẹ̀ tí ò wá ní pé ìgbà kan ni ó kó àwọn wọn ní ọlọ́run ọyọ̀ǹda wọn torí ọdún mélòó la ẹni ọ̀tọ̀ ọmọ dóde ẹni ọba gbó kọ̀bá lógún ọdún lẹ́yìn ogbó ni ogbó náà ni ara yẹn ọmọ yóò tún máa lẹ́ ni. Ogbone, bẹ́ẹ̀ náà làwọn tó bá nírú àrùn ọ́sà nkankan báyìí náà tọ òun náà bọ́lọ́mbá yà fẹ́ ní kọ́sán lókù egbòonú tí è san ni àfi kí wọ́n máa wọ́n kàn máa mánéjì ẹ̀ pẹ̀lú àwọn oògùn kan pẹ̀lú àwọn oògùn kan àmọ́ ká tún wí bí iná ẹni ó ní ọ́sà tó bá lè gbà wẹ̀ kìí ṣe wọ o wọn ò sí nù ran èèwọ̀ ní kí kọ́ gbà wẹ̀ àwọn ran èèwọ̀ ní kọ́ gbà wẹ̀ òun lóbìnrin ti ń ṣe háídọ̀. àtobìnrin tí ń ṣe kínni àtobìnrin tí ń ṣe nífa èèwọ̀ ni kọ́dà báwọn lágbára wọn ò gbọ́dọ̀ gbà. gbogbo àwọn yòókù ìran pé o lè gbà ọlọ́run sì lè yọ̀ǹda rẹ bí ọba lè gbà ni o nípa báyìí káfí lẹ́yìn náà kún ẹ̀ńtọ́ ọ̀sán dààmú tí o pé bí ọba jẹun látàárọ̀ dalẹ́ káwé o tó dé kèsè ní nǹkan kan àbó lọ ọ̀dọ̀ àwọn mẹ́díkù dọ́kítọ̀ wọ́n sọ fún pé máa pé o tó jẹun lẹ́yìn sáàrì bí súnà ti wí ganu ó sì tètè máa sínú kò ní ní ọ́la èyí ń kèsè pé má gbá àwẹ̀ o bọ̀tẹ́ni tí ọba lè gbà á tí ó sì sí pé gbà kan ní ọ̀sán òun náà wà ń pò kínni àṣeyìkú wàṣeyìká àwọn yìí ni wọ́n máa ṣe kínni wọ́n máa wá fún ètò àmú miskin wọ́n máa fún ẹlòmíì tọ́já láìní wọ́n máa wá fún lóúnjẹ oúnjẹ kan fúnjọ fún àwẹ̀ kan oúnjẹ kan fún àwẹ̀ kan àsìgbọ́ tí máa wáyé ń bí ẹlòmíràn ní bọ́bá fún ní sínú ó tún fún ní sáàrì bọ́bá fún sínú tó fún sáàrì ó di méjì nù nbí Islam rọrùn dé bọ́bá fún yẹn ń sínú ó dé ní tún gbé sáàrì fún ọ̀dà àwẹ̀ ẹjọ́ méjì nù tí wọ́n ti gbà kalẹ̀ náà ẹni bá wà ní rúpò bẹ́ẹ̀ kọ̀bá àṣìṣe pé ìsinú nìkan náà ni ọmọ fún ní ìsinú kan èèyàn kan ọba sì kó èèyàn mẹ́wàá jọ àwẹ̀ mẹ́wàá nù bí eléyìí ti rí nu pa à ń fún yàn ní oúnjẹ tọ́yì oúnjẹ yìí sì ní bẹ́yìn ọba lágbára àti ṣe é gbé e fún tútù ntí ń jẹ́ tọ̀ áàmù nù kúránì kò sí mọ́jẹ̀mú ṣe ń bẹ́ gbogbo bí ẹ bá ti rí kínni. tọ̀hámù níbi ọ̀rọ̀ kàfàrà ní kankan ni kò sí májẹ̀mú lọ́ọ́ lọ kínni lọ́ọ́ ṣe ń bẹ àmọ́ dáa bẹ́yàn bá lè ṣe kínú tọ̀hún náà fi dùn àmọ́ bẹ́yàn bá lágbára bó ṣe rẹsì tútù náà ló gbé fún bó ẹ̀wà tútù ni bó ni ọ̀wọ́lé bẹ́ẹ̀ o náà tọ àwọn ọ̀ràn wọ̀nyẹn nu ọwọ́ àkó àwọn ọ̀ràn tọ́lọ́hún ògùn láwẹ̀ ẹnu tọ́lọ́hún yọ̀ǹda fáwọn ni pé tún. min ayamin ukhor irú wọn ni kíni aláàrẹ ẹni tí ń rin ìrìn àjò ya gbogbo gbàtọ bá darí o tọ ò sí lórí ìrìn àjò mọ wàá gbà ìwọ tó yọ rẹ gbàtara rẹ bá yá o àárẹ̀ tó yọ ṣe kíni tó nígbà tí torí ká gẹẹtì àárín ni àárẹ̀ tó fi yàtọ̀ fún ní ọsà bí alárúgbó ara ni pé àárẹ̀ tí wọn ò nígbà kan láàmà retí pé ọlọ́run ọmọ aláàfíà wà kìí ṣe irú àárẹ̀ tí aláàfíà máa dé bọ̀tà aláàárẹ̀ tàlàfíà máa dé ọpẹ́ ni ó yá ni ọlọ́run nífa ìdàtún mẹ́ni àyà mẹ́ni ọkọ̀ máa retí níjọ́ta ara rẹ̀ bá yá ọwọ́ àṣírò yẹ àwẹ̀ tí ọgbà ọ̀sán padà àárín yìí wá lọ́rọ̀ wa alḥamilu walmurdi olóyún àti ẹni tí ń fọmọ lọ́yàn ipò wo ni wọ́n wà láàrin méjèèjì yìí incapacity wọn àìlágbára àti gbàwẹ̀ wọn yóò máa lọ títí ni àbí yóò yẹ ngbà kan naam yóò yẹ ngbà kan aha tó bá ṣe pé bẹ́ẹ̀ ni ajẹ́pẹ́ yìí tó bá alukur'an kẹrìmù mu tó bá sunna anabu muhammad sallallahu alaihi wa sallam mu. òun ni pé olóyún tí ọ bá fa wẹ́lẹ̀ tí ó gbà nítorí pé oyún yìí ń da láàmú àbí yóò da ọmọ rẹ̀ láàmú àbí ìyá ọlọmọ tí ń fún ọmọ lọ́yàn pé bóyá yóò da òun láàmú ọmọ yóò da ọmọ yìí láàmú bọ́ba torí ẹ̀ jáwẹ̀ kò lẹ́sẹ̀ àmọ́ fàáyín dàtún min ayyamin ukhur yóò san padà o. eléyìí lọ lẹ́sẹ̀ ńlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ a lè ti máa gbọ́ wọ́n máa ní wọ́n tún wí mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mẹ́rin ló wà níbi mas'ala yìí àkọ́wálù mélòó àkọ́wálù mẹ́rin níbi níbi mas'ala yìí kì pé kan lèyìn ọkàn máa wá wí fáwọn èèyàn kí làwọn èèyàn wá sọ oyún àti ìfọ́nmọlọ́yìn ẹ̀dí láńsẹ̀sì torí ọlọ́run kọ́ ṣàánú wa ni àwẹ̀ oṣù kan péré láàrin ọdún ẹ máa wá gbá àwọn ìbéèrè míì ó lóyún ń gbọ́ bímọ ó tún lóyún ó tún bímọ ó tún lóyún tí ó fi kú láyé ó yẹ kọ́mọ ẹ̀dẹ́ yìí ó nkálukú ni ó dùn wájú ọlọ́run ó lé bọ́ bá tàn àwa ò lè tàn ọlọ́run oyún àti ọmọ funfun lọ́yìn èsè láńsẹ̀sì mọ́gbà wẹ̀ o ìrọ̀rùn ni látọ̀dọ̀ ọlọ́run ẹ má wàá sì lò. ọ̀rọ̀ mẹ́rin ni ọ wà lórí masala yìí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nọ̀rọ̀ àwọn àfa òun lè ta sọ ni pé yọ ọ lè já awẹ o àmọ́ yóò ṣe kínni yọ san padà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé yọ san awẹ yí padà yóò tún wá fún yàn lóúnjẹ yọ san awẹ padà <laughs> yóò tún ṣe kínni yóò tún wá fún yẹn lóúnjẹ tó bá jẹ́ pé tìtorí ọmọ rẹ̀ ló torí ẹ̀ jáwé tí èso rí tara tiẹ̀ tòró ńkọ́ rẹ̀ nù òun kọ́ ló ṣe kínni òun kọ́ ni torí ọ̀nà méjì ni olóyún le ó lè pa ara rẹ̀ gan ni wọ́n ní kíní yọ pàwọ́ gan la ìyẹn yọ kàn san ààwẹ̀ ni ní kọ́ olùkejì yìí àmọ́ tó bá yẹ pé nítorí oyún inú rẹ̀ torí ọmọ ni. Torí wọ́n ní yóò san àwẹ̀ yìí yóò tún wá ṣe kínní yóò tún máa wá fún aláìní kọ̀ọ̀kan ló ń jẹ ńjọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà lẹni tí ń fọmọ lọ́yàn tọ́ba pé nítorí tọmọ ló torí ẹ̀ já àwẹ̀ yóò san àwẹ̀ torí pé tara tiẹ̀ yóò wá fún yẹn ló níjọ́ kọ̀ọ̀kan tọ́ba fi já àwẹ̀ ó di ọ̀rọ̀ mélòó ọ̀dọ̀ ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ní kọ́kàn fún yàn ló ń jẹ lásán eléyìí tó gbajúmọ̀ nísìnyí kọ́kàn ṣe kínni kọ́kàn fún yàn ló ń jẹ lásán kó sì má kọ́mọ wulẹ̀ san kankan mọ́ eléyìí wọn a máa tọ́ka pé ní alimami ibn abbas wí radiyallahu ta'ala anhuma amanti ibn abbas wí ẹ̀jẹ̀ agbọ̀ye ibn abbas radiyallahu anhuma ó ní alḥamilu walmurdi'u ìdá khafata afutọrọta wa atọ́amata pé ala olóyún àti kínní àtẹ̀ntì ń fọmọ tí wọ́n bá bẹ̀rù o pé ìnira ti bẹ̀ bọ́lẹ̀ fáwọn o afutọrọta kí wọ́n jẹun o wa atọ́amata kí wọ́n sì ṣe kínní kí wọ́n wá fún yàn ní oúnjẹ kò sínú nasu ibn abbas pé wọn ò ní san ààwẹ̀ falidhalika qala sheikhuna al-allama muhammad ibn uthaymin rahimahullahu ta'ala baba ibn uthaymin ni sakata anhu li annahu kana ma'luma sakata anhu li annahu kana ma'luma pé ntí kọjẹ kọ wulẹ̀ sẹsẹ ma pé wàtàkùdìyà nìní pé ó ti jẹ mímọ́ pé bẹ́ẹ̀ yẹn bá jẹ àwẹ̀ tí e ṣe nu ṣéèkù ṣéèkà yóò ṣe kínni ẹnu tí ó kún ni pé àtàn àmà ta bí baba bí nọ́ọ̀sẹ̀ mẹ́rin ẹni wọ́n bá fẹ́ kà ń bẹ́ẹ̀ nu tíra àti mọ́mọ́ lọ́wọ́ yìí aṣọ́rọ̀ḥiw alimọ́mtẹ́ alazadel mustaqnẹ̀ ti baba bí nọ́ọ̀sẹ̀ rahimahulahu ta ni mujalladu mujalladu ẹlẹ́kẹfà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ni pé at-takhyiru bayna al-iftari wa bayna al-it'ami wal-qada pé kó mú kan nù méjèèjì àmọ́gẹ́ mo ti wí níbẹ̀rẹ̀ èyí tí irú àwọn àgbà fà báyìí tí wọ́n fara mọ́ tí wọ́n rí i pé a eléyìí kódò ó sì mú rọrùn wá fún wo lóyún àti ẹ̀ǹtí ń fọmọ lọ́yàn náà ọ̀rọ̀ kejì ìrújú ń bẹ́ẹ̀ díẹ̀ torí pé kìí ṣe pé nẹ́sùn kùránì ló wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ibùnà abáàsì sì ni wọ́n tu lọ́nà ìbòmí rìwáyà mi wà látọ̀dọ̀ ibùnà umaru náà radiyallahu ta'ala anhuma àmọ́ tá a bá padà sí alukur'an karim èyí tí yóò fọkàn yàn balẹ̀ ni pé ìran ẹni tí ò ní gbàwẹ̀ tó yẹ pé àìlágbára ni méjì ni wọn ni kur'an méjì ni kur'an dàkọ kí ni ìran méjèèjì ẹni tá àìlágbára tiẹ̀ ọmọ lọ títí àtẹnitá ìlágbára tí ó débì kan tí tí ó kú ó sì fi dájọ́ ẹnìkọ̀ọ̀kan kalẹ̀ ẹni títí ó kú ó ní fa iddatun min ayyamin ẹni títí ó máa lọ títí ó ní kíni tọ́ àmọ́ miskin kún òun ní kọ́ máa fún yàn lóúnjẹ ìwọ náà wàá fi làákà ìwò èyí wọn ń pè ń kéya sunu kéwu olóyún àti ẹni tí ń fọmọ lọ́yàn ta ló súnmọ́ jù àwọn méjèèjì yìí ta ló súnmọ́ jù nínú kínní nínú àwọn méjèèjì ẹni tí ó rẹ̀ tá a rẹ̀ ni ó lọ́ngbà kan àbẹ́ni tó pé ní àárẹ̀ rẹ̀ àbá ìlágbára rẹ̀ ọmọ lọ títí wàláhù ta'ala a'lam. sáwọn àyíkọ́ àmì tìǹda ìbéèrè àkọ́kọ́ ni pé ẹni tí ó yẹ kó san fídíànsìn kò wá ní nǹkan tí ó fi san kò sì sí lágbára àti gba ààwẹ̀ so ìkíni yóò ṣe ẹ̀kejì ẹni tó jẹ́ pé kò mọ̀ kò tiẹ̀ kò dá nígbà tí yóò di àsìkò sáré kò mọ̀ wípé àgbóyá owó wà lọ́la kò ní sí ṣùgbọ́n tó wá dára wọn sọ fún pé àwẹ̀ wà ẹ̀dá kí ni irú ẹni náà kí ni yóò ṣe ẹ̀dá kan ẹlẹ́ẹ̀kẹta ni pé. alhamdulilah ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé tàbí ká bẹ̀rẹ̀ látòrí ẹlẹ́ẹ̀kejì ni òun kan ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí ọ̀dà níyàn ààwẹ̀ kí lè tó mọ́ ó ṣe pàtàkì púpọ̀ ẹ̀rákùn ẹ̀ farabalẹ̀ ká gbọ́ àárín yìí péyàn bá dà níyàn ààwẹ̀ tí alùfájàrí bá fi yọ tọ́ba ipá ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà ni ààwẹ̀ ọ̀ranyàn ni kọ̀láwẹ̀ o man lam yubayyitu siyama min al-layli fala fala siyama lahu aw fala sawma lahu anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ọba ti lè dàníyàn lóru kí wọ́n tó pe alifajari tọ́ba ipá àwẹ̀ ọ̀ràn yẹn ni èèyàn láwẹ̀ ni àyè wà tọ́ba pé àwẹ̀ tàtàwá ni àwẹ̀ ọkàn wù Eh, mo fẹ́ fi súnmọ́ lọ́hùn báyà wẹ̀ monday àwẹ̀ thursday nkankan èyí ń ní kọ́dà bẹ́ẹ̀ bá jí tí ọ̀dà ní àwẹ̀ tọ́wọ́ adi bíi aago méjìlá ọkàn ògbà ah, ilẹ̀ ti fẹ́ súnà ó lè kó ń gbà wẹ̀ anabi ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa anabi wọlé rí njọ́ kan pé ṣé nǹkan kan bẹ́ẹ̀ ń lé tí òun ọ̀jẹ̀ wọn ní òsì anabi ní ní sọ ń gbà wẹ̀ nípa anabi nù sallallahu alayhi wa sallam kọ̀ sallallahu alayhi wa allahumma salli wa sallim wa barik alayhi. nípa báyìí ẹni tó bá fẹ́ gbààwẹ̀ Ramadan ó gbọ́dọ̀ ti dà níyàn lóru kó tó di pé alifajari yọ bẹ́ẹ̀yàn bá ṣe yí nǹkan láwẹ̀ kí wàá là ń pè lánìyàn ǹjẹ́ níyàn ni kí àìsẹ̀ bí àwẹ̀ ti súnmọ́ yìí ká wá kó àwọn kan jọ Allahumma inni nawaitu àníyàn kan wò òun ni sheikhuna ibn Uthaymin rahimahullah baba ibn Uthaymin lẹ́ẹ̀kan sí inú Mawsar al-Mumti' náà wọ́n ti sọ wa huwa fi'lan mumti' baba ni lidhalika ó ní wọ́n ní ló fi rí i pé ọ̀rọ̀ kan bẹ táwọn èèyàn máa ń sọ tí ò nítumọ̀ ẹni ó ṣe ìbáàdà kan tán tó wá tún béèrè pé ẹ dákun ìsìnrántí dà níyàn èèyàn kírun tán nísìnyí àbí ọ̀sẹ̀ ìbáàdà kan ni ọwọ́ ni ẹ̀rákùn ìsì dàníyàn tí mo fi ṣe kí ló rò pò ń ṣe ńgbà tó ń ṣe ṣe òrùpọ̀ kan ń forí kanlẹ̀ ọkàn ń sọrí mọ́lẹ̀ ni àbí n ti ń já níyàn náà nù dídìde tó dìde tó lọ sálùwàlá tó sì <laughs> wọ mọ́tálásí ọ̀pọ̀ fẹ́ ṣe ẹ̀xẹ̀sáìsì aha n ti ń já níyàn nù kò le tó báwọn àníyàn ni intention kọ́dà bẹ́ẹ̀ yẹn bá wo dictionary òyìnbó náà yóò rí bí wọ́n ti ń tú intention kì í ṣe báwa ti ń wí wọn àníyàn ṣẹ̀ṣẹ̀ ní ìdí ká wí nǹkan jáde n ti ń bẹ nínú ọkàn yẹn ni nípa báyìí ta ni kọ́ dàníyàn lóru ká má ma wá pé nbọ̀ láti rẹ́ni tí ó ma wá kọ́ wa láníyàn lóru n tí yóò fi sọ́kàn náà ni ká lóògùn ọlọ́run yín gbàwẹ̀ lọ́la ó ti tán gbogbo ẹ tíṣà táwa ìṣèrí náà yẹ ó mọ́ àwọn gbogbo yìí wọn ò nídìí o gbogbo yìí wọn ò àmọ́ rí i dájú pé gbogbo òru kọ̀ọ̀kan kọ́ máa wà lọ́kàn rẹ̀ pé a ah, ọlọ́run bílẹ̀ bá ti máa tún gbàwẹ̀ lónìí àníyàn náà nù àníyàn pé ń gbàwẹ̀ náà nù ọ̀dà níyàn pé àwẹ̀ ọ̀ranyàn ni o ó ti tó kọ́ wà lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀. so n ti jẹ́ àníyàn àníyàn yìí lọ gbọ́dọ̀ tí wàá ṣẹlẹ̀ kí eh, àṣùbò tó dé tọ́ba ìpẹ́ àwẹ̀ ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ ọba fi darú àníyàn yìí tásùbà bá fi yọ kò ní àwẹ̀ ẹjọ́ anabi ló bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam mo rò pé bíyẹn ti eh, bó ti mọ nìyẹn náà ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé torí ntí mo fi jẹ́ yìí wọn kéré ẹẹ bàbá rí bóyá èèyàn kan àbẹ́yàn méjì ọlọ́run oníjẹ́rú wọn máa pọ̀ tí ò ní ní nǹkan kan kò lè gbàwẹ̀ kò lè kò lè fúnyàn ló ń jẹ kò lè ṣe gba àwọn nǹkan ni ọlọ́run ojú ọmọ kéré láwùjọ ni àmọ́ bàbá wa rí àwọn kọ̀ọ̀kan tó rí bẹ́ẹ̀ náà gbogbo gbogbo nǹkan ní sẹ̀ríà ní provision fún gbogbo béèrè ní sẹ̀ríà ti dáhùn kọ́dà irú eléyìí náà ìṣẹ̀lẹ̀ láyé anábùa muhammad sallallahu alayhi wa sallam ẹni ọ dáràn tọyẹ kọ tánràn ọ̀ràn tó dá kọ́dà pẹ̀lú pé kọ́ gba àwẹ̀ ọgọ́ta ni ọwá lóhùn ọ̀lágbára tọ́ ọlọ́run sí i bẹ́ẹ̀ yẹn bá lóhùn ń tán yẹn kò lè tán ọlọ́run àmọ́ ń kan àfọ̀hún fatiwa ni pé báyìí lọ́lọ́run wí ọwá lóhùn ọ̀lágbára tún sọ ń tọ́ fún un ọwọ́ alágbára yín wí fún ọ pé òun ọ̀ lágbára ìwọ pati ọlọ́run ò ní bíyàn pé ebọ́ mọ̀pọ́ lágbára nípa báyìí kọ́ràká yà sọ́nà ibì kan islam ẹsẹ̀sìn téèyàn lè máa fìlà ká ìdásí nínú ọ̀rọ̀ kàfàrà tá à ń sọ yìí <coughs> bẹ́ẹ̀ bá dá àwọn ọ̀ràn kan àkọ́kọ́ tí sẹ̀ríà ní fi tán ràn ní bọ́kùn lọ́rùn ẹ̀rú tí ọba tó ní ó di àwẹ̀ ọgọ́ta tí ọba tó ní ló tó di kó fún yẹn ló ń jẹ ẹnìkan ọba wa dárú ọ̀ràn báyìí ọba odidi ọba àlú wọn wá bi àlùfáà kan ń bẹ nu tíra bẹ o ìpè kí ni ìdájọ́ ṣẹ̀ríà àfa yìí wá gbìyànjú ńlá ka rẹ pé bẹ́ẹ̀ bá ní kílẹ̀ yọ lọ bọ́kùn lọ́rùn ẹrú ẹrú kún àgbàlá rẹ̀ yọkàn mú kan yóò kọ̀ ní mọ ọ̀ràn tóun dá wọn ni wọn lọ wí fọba pé. ntòfi tán ọ̀ràn ẹni nìkan gbàwé ọgọ́ta ọmọ pé tí ó ní ọba lánàá kọ́bọ̀ gbàwé ọgọ́ta àwọn afa máa ama nfe yìí sẹ̀rí pé pe fatiwa tí ò wọlé ni ìwọ kọ́ lẹ́sìn bó sì ti wọ ọlọ́run ló nǹkan rẹ ni torí pé hekima tọlọ́run ju ti wa lọ ìwọ ni wọ́n wò pé ntọ́lọ́run fẹ́ lò ń bẹ̀ ni pé kọ́kànfara ni ọba èyí ń lò. ẹni tí ó wà lóko ẹrú kóun náà ó dẹ́njẹ́ ọmọ ẹsìn lọ́hùn rọrùn èyí ń pàtàkì lọ́dọ̀ ọlọ́hun ju kó kó yí kébi ọ̀pọ̀ bá fógó ọgọ́tọ̀ ọjọ́ lọ àwọn hikima tọlọ́hun ọ yàtọ̀ fún àwọn ẹ̀dá tí máa ronú àpèjúwe kan táwọn onímọ̀ màmá fi pé fìlà bọ̀ o Na káwa padà anabu muhammadu sallallahu alaihi wa sallam ọlọ́run ní já dárú ọ̀ràn bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tí ń sì ń da ọlọ́run ọ̀sánú wọn ọ̀ràn ńláńlá ni o kéèyàn ó ṣe kọ́lájọṣepọ̀ kọ́lá pẹ̀lú ìyàwó rẹ̀ bọ́jẹ́ ìyàwó rẹ̀ nínú àwẹ̀ rọmọdánà lọ́sàn-án ní máa pààyàn run ni bó ṣe wá nù hadithi nù arákùnrin wa sábà nàbí ó ní ahlaktu wàfírí wáyà halaktu. tu. òun pààyàn òun sì para òun náà rùn ní kúkúrú anabiwa muhammed sallallahu alaihi wa sallam wá kà fún bí ọlọ́run ti kà á pé a ah, ọ̀ràn tó dá yìí o lẹ́yìn ipò tìtúbà tó ti mọ̀ pé ń tó sí ọ̀dà ìtanràn rẹ̀ ní bọ́kùn lọ́rùn ẹ̀rú a lágbára bá lágbára ọ ọgọ́ta tí gbọ́dọ̀ já a ah, arákùnrin ẹjọ́ kan ni. lòun ò lè ní sùúrù yìí òun ò rò pé òun ò lè gba àwẹ̀ ọgọ́ta òun ò lágbára rẹ̀ anabi ni baba wa rí bẹ́ẹ̀ ọ wà fún ọgọ́ta aláìní ó fún wọn ní kíni ó fún wọn lóúnjẹ ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni a ti sọ ọ́ rí bíi several times pé irun tó bá rí báyìí kèsì pé yẹn wà á wí fún yẹn pé lọ́ọ́ mú kan nù mẹ́tẹ̀ẹ̀ta o bá anabi ti tó ni lẹ́yìn ó tó so eléyìí ní ìdájọ́ òní tí ìwé kejì fún ńgbà tó bá wà lóhùn ọ̀lágbára ẹ̀hẹ́n torí ti kuraani náà wínú famanlam yajid bí ọba tó lágbára ta kọ́kọ́ ló tó kàn ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ dájọ́ sẹ̀rí àbò ti rí nù òní kákàmá wa yóò fààyàn pé sọ lè gba àwẹ̀ àbí kò ṣe kínní àbí àà àwọn míì tó rí bẹ́ẹ̀ ń bẹ lọ́tọ̀ ètò ọba jẹ́ áwó áwó áwó ẹ̀hẹ́ àmọ́ bí tá a bá ti ń rí famanlam yajid ọgbọdọ tóóni arákùnrin yìí tún wá ní a ah, kódà ntòun ó fún ọgọ́ta èèyàn òun ò ní mo pè yẹn níbèrè àfa bọ́tù mo nírú wa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí anabi ṣe anabi ni ó anabi ni arákùnrin wa ẹjọ́ Eh, làbídùn náà ló ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ń jẹ wọn láyà nẹ́bí sọ̀rọ̀ sálàm làbídùn ni wọ́n wá gbé bígbà tí wọ́n gba apẹ̀rẹ̀ ńláńlá làbídùn wa ntó tó fún ọgọ́ta èèyàn wọ́n gbé dé anabi ah, bá ní ayina sa'il arákùnrin yìí dá a ah, olóhùn ni anabi sọ̀rọ̀ sálàm nìtọ̀ ọlọ́run ti bá ọ sí gbé eh, làbídùn yìí ọlọ́fi tán ọ̀ràn rẹ̀ so ẹẹ arákùnrin wa gba làbídùn gẹ́gẹ́ bó ti ma anabuwa muhammad sallallahu alaihi wa sallam tọ́ba yìí pé báwa ti rí lónìí ni kò ní tún lè wá béèrè béèrè mi ma àní ọbọkùn lọ́rùn ẹrú òní òní ẹ lọ́ọ́ gbáwẹ̀ òní ò ò lè gbà lọ́ọ́ fún yàn lóúnjẹ olóòní atúnbọ̀n lóúnjẹ ó ní àmọ́ alaihi wa sallam bilmu'minina ra'ufur rahim ẹ̀kọ́ pọ̀ lára nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam púpọ̀ walaw kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik. wọ́n yẹ tijú àti sọ́ntì ń bẹ́ nù wọn fà nàbí torí pé ó fira rẹ̀ lẹ́bẹ̀ sallallahu alayhi wa sallam. èyí wọn sì wá ní pé kó bontí ọ̀dà mọ́ wọn la ọ̀pọ̀lọpọ̀ àdìsí lẹ́rìí tí wọ́n lànà bí bínú táwọn rí pé kún ojú rẹ̀ ànábì wa lori lori lórí lórí ntí ọ̀dà àmẹ́ni ọba sọ́ntì ń bẹ́ nù rẹ̀ wọ́n yé bẹ́rù láti sọ́ntì ń bẹ́ nù wọn fún ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ torí pé wọ́n mọ̀ pé èyí tí ọba tọ́lọ̀ ń bá fẹ́ ni ọ sọ fáwọn arákùnrin bá tún padà pé ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run oníkóhùn ọgbẹ́ kínní yìí fún ta ni àwọn aláìní ó ní wàláì òun fi ọlọ́run búra ma bayna labatayha àmì méjì tí wọ́n máa fi dá Madina mànú lábà kan bẹ́ẹ̀ lábà kan bẹ́ẹ̀ gbígbà tá a ní láàrin òkè sóbí sí òyì kí la lè fi ṣàpèjúwe irú Ìlọrin lápèjúwe bó ti rí nìyẹn dé ó ní láti ìbẹ̀rẹ̀ ìlú Madina yìí tó sì fi dé ìparí ẹ̀ òun ò rò pé ahlu baitin àwọn ará kan bẹ afqaru min tí wọ́n tó sì ju ara lé òun lọ òun ò rò bẹ́ẹ̀ aláìníwo lòun ó tún á lọ gbé anabi ni tó bá rí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam at'imuhu ahlak at'imuhu ahlak lọ́ọ́ fún àwọn ará ilé rẹ náà pẹ̀lú àníyàn pé ọ̀tán ọ̀ràn aláìníla ni ó gbé fún o sì ní wọlọ gáà sallallahu alayhi wa sallam sallallahu alayhi allahumma salli wa sallim wa barik ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in so ní kúkúrú ẹ bọ̀tí rú àwọn ìbéèrè báyìí mo bìlíìfù pé kò wọ́pọ̀ láwùjọ tiwa ń bí yìí o kéèyàn má sì bẹ̀ lọ́hùn rú ẹ̀ kọ́mọ ní eléyìí kọ́mọ ní eléyìí kọ́mọ ní eléyìí kọ́mọ ní eléyìí àmẹ́ni wọ́n bá rí bẹ́ẹ̀ tọ́lọ́n sì mọ̀ pọ́ wá sìn sí ẹ solution fún òun la nù hadith anabu muhammad sallallahu alaihi wa sallam wallahu alam. ìbéèrè látọ̀dọ̀ àwọn obìnrin. bí ọ̀rọ̀ itikaf mo fẹ́ béèrè ṣé obìnrin tó ní ọmọ lọ́wọ́ tó ń fún lọ́yàn tí ò máa jẹ kankan àfọyàn ṣé ó lè lọ fún itikaf dẹ ẹlẹ́ẹ̀kejì pé ǹjẹ́ ò gangan ni itikaf bẹ́ẹ̀ ṣé òòjọ́ tó àwẹ̀ bá pé twenty ni àbí twenty one then ẹjọ́ lára ìbéèrè tẹ dáhùn tó ń sìn ẹ sọ lórí ẹ̀hẹ́n ẹni tó láníyàn pé òun ó gba ramadan tó wáyé pé ó wá jí bàdà eh, alfajari ti yọ but ẹ ní kó mẹ́nu dúró but wá ṣe pé yá ó ti mẹ́nu dúró but as time i mean as time goes on kò wá lágbára láti lè mẹ́nu dúró mọ́ ṣé irú ẹni yẹn ṣé kó jẹun àbí kó mọ̀ jẹun. asalaamualeykum ẹ jọ ẹni tí bóyá kò gbàwẹ̀ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún so wá bí ẹ ṣe sọ́nsìn pé kò dáa so kó wá ní pé tòun fẹ́ gbàwẹ̀ yìí àwẹ̀ ẹ̀ dẹ̀ ti pọ̀ kò mọ bó ń ṣe máa kà á so báwo ló ṣe máa ṣe láàrin yẹn. alhamdulilah ìbéèrè alákọ̀ọ́kọ́ kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé ẹni tí ó gbé ọmọ tí ó ti máa jẹun mo rò pé n tarabìnrin ìfẹ́ ká gbọ́yé ń bẹ̀ ni pé gẹ́gẹ́ bá a ti mọ̀ pé dájọ́ ọmọ tí ò tí ì jẹun ó yàtọ̀ fún ọmọ tí ń ti ń jẹun nípa ìtọ̀ wọn nípa kíni ìtọ̀ ìtọ̀ wọn ó lè kò nídìí kí afọ tó bá jẹ́ ọmọ ọkùnrin kákan wọn omi síbi tí tí ọba tí jẹun àákan wọn kíni àákan mo pé ńlọ béèrè báyìí bọ̀tún tí ò yé ni pé ṣé túnbẹ̀ ni pé kọ́ máa tọ̀ sí mọ́sálásí Eh, ìdáhùn sílẹ̀ yìí ni pé ntí sẹ̀rí àní àṣe òun náà ní kárábìnrin inú mójútó èyí wọn gbọdọ̀ jẹ́ pé ntí oníjọ́ lọ ìtìkáàfù ni pé ń gbọmọ lọ́wọ́ kọ́dà bọ́mọ yìí ti ń jẹun àmọ́ kó gbìyànjú gbàgbára rẹ̀ bá ti mọ bí ọmọ bá tọ̀ nílé bí ó ṣe tọ́jú rẹ̀ tí ó fi ráyè kírun bẹ́ẹ̀ náà ni ó gbìyànjú tí mọ́sálásí ó tún wá lékún torí pé tiẹ̀ nìkan ẹ̀gbin yìí mọ́sálásí tẹ́lómi ò ní mọ̀ tó wọ́n mọ̀ wá kírun lórí ẹ̀gbin bírò eléyìí bá ṣẹlẹ̀ ẹni ó kírun lórí ẹ̀gbin tí ó mọ̀ irun tí ẹ wọlé o ìwọ tí ọ dẹ̀gbin lẹ̀ ìwọ lọ lẹ́sẹ̀ àmọ́ ohun tóun dé tóun ọmọ pé ọmọ kan ti tọ̀ nǹkan kan la yukallifu Allahu nafsan illa usa eléyìí ní mọ̀ràn ìgbọ́mọlọ́wọ́ ò di obìnrin lọ́wọ́ tọkọ rẹ̀ bá yọ̀ǹda fún un tí kò sì ní jẹ́ pé ntí ọ̀sẹ̀ ẹsẹ̀ nídìí ká máa wá travel láì sí maharamu kankan gbogbo àwọn dọ̀wábìtú tóbìnrin máa fi ṣe é kí arábìnrin yọ sọ àmọ́ ordinary lè pé nítorí pé ń gbọ́mọ lọ́wọ́ èyí nǹkan má jẹ́ ntí ọkọ̀ di láti ṣe àìtìkáfù àwọn yàwó anabiwa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ṣe àìtìkáfù lójú ayé anabi ńgbà tá anabi ò tún sí mọ́ wọ́n tún ṣe ẹ̀tìkáfù radiyallahu ta'ala anhunna nípa pé gbòó ni ẹ̀tìkáfù ń bẹ̀rẹ̀ ẹ̀tìkáfù èyí téèyàn bá lágbára ni ẹ̀tìkáfù ọlọ́jọ́ kan ń bẹ ọba pé agbára àyàn lori lórí pé kan ni wọ́n fún mi láàyè iṣẹ́ Islam rọrùn kan ọjọ́ méjì ó lè ṣe é tí ọ dáa jù yàtọ̀ fún pé èwo ló dáa jù òun ni bá nàbì tí máa ṣe sallallahu alayhi wa sallam òun ni pé gbogbo ọjọ́ mẹ́wàá tí ọgbẹ̀yìn ó sì lè má jẹ́jọ́ mẹ́wàá ńgbà míì kó kú síjọ́ mélòó ọjọ́ mẹ́sàn ìyẹn ni pé báwẹ̀ bá ti di twenty láti òru twenty one ńgbà tí mọ̀póoru ni máa ṣáájú ọjọ́ nínú sharia islam èyí òun ló pé jù bẹ́ẹ̀ yẹn bá lágbára rẹ̀ àti ṣe kò pé látijọ́ òní ni ó ti wọlé táwí ó sì fi tán àmọ́ ká má jẹ́ káwọn nǹkan kan ṣètọ́ ni ọmọ di wa lọ́wọ́ ẹ̀sìn bí wọ́n bá fún ọ líìfù jọ kan bí iṣẹ́ ò lè ṣe ètì jọ kan bí wọ́n bá fún ọ jọ méjì ò lè ṣe ọjọ́ ò lè gbogbo etí èèyàn bá lágbára ń ni kò ṣe pẹ̀lú àníyàn pé òun fẹ́ ṣe ètì káfù tọ́lọ́hún torí ká má sọ ètì káfù dà yé pé ibi tá a ti máa pàdé lọ́dọọdún pé broda kìnìún náà wà broda kìnìún á máa wá ìtẹ́bárí táwọn mi ọmọ wa ń sọ lọ́yìn bẹ tìkáfù kò ní kòkò ẹ̀ ní rí túmọ̀ gidi mẹ́ èyí ò ní ká sá fún ọlọ́run ó ṣe rọrùn fún wa bàbá sì sẹ́ ìtìkáfù ìtìkáfù yàtọ̀ fún khaliwa o ìtìkáfù ní sunna khaliwa bídíà ni ara ń ni pé èyí ń ṣe ìtìkáfù níbi tí ti di lọ́wọ́ ọ̀ràn o itikafu ese wajibu o alekun sunna nafila òun ni itikafu nípa báyìí èèyàn gbọ́dọ̀ ṣe itikafu tí ó bá di lọ́wọ́ kankan nínú tọ́lọ̀ ń ṣe lọ́rùn yẹn fún bí báwo bí ìrun ọ̀ràn yẹn mọ́sálásí tí wọ́n bá ti kí wákàtí márùn-ún èèyàn gbọ́dọ̀ ṣe itikafu ń bẹ o tí gbogbo ọ̀ràn ọmọ wa bọ́ tí ọmọ wa kí ọmọ dárun kí olóhùn ṣe itikafu a itikafu kọ́hún bí júmọ̀ bàbá yàn ní masalasi nínú ẹ̀tìkáfù masalasi tó bá ti ṣe ẹ̀tìkáfù wọn gbọdọ̀ mọ kíjìmọ̀ ń bẹ àgbọdọ̀ torí pa wà ní ẹ̀tìkáfù kí wọ́n máa wá kíjìmọ̀ tí ó rẹ̀ yàn tí ó sì jẹ́ onírìn àjò kọ́mọ́ wa lọ àwọn wọ̀nyí ni kí gbogbo ẹni tó bá fẹ́ ṣe ẹ̀tìkáfù sọ kọ́lọ́wọ́n gba lẹ́sìn fún wa náà kí ni bẹ̀rẹ̀ kẹ́yìn. Hmm, tí dáhùn eléyìí náà pé obìnrin tí obìnrin àbọ́kùnrin ẹni ewu ìtọ́ bá wulẹ̀ wọ́ jẹ́ tí kọ̀dà níyàn kásùbò tó tó kọ̀ láwẹ̀sẹ̀ bọ́tà ti sọ ti ń já níyàn o péyàn bá ti lẹ́mìí pé yín gbáwẹ̀ àwọn ti dà níyàn náà nù. ah ok ó ti mọ̀ pé wọn ò láwẹ̀ eh, bọ̀tẹ́lẹ́yìn náà ẹ má jẹ́ ọ kọ́mọ̀nù. Eh, irú ń tẹ́lẹ̀ yìí ń fi lè ṣeé ṣe táwọn afa máa ń wí lẹ́gzámpù tó bá la ká ìmú òun ni ẹni tí ọ wà lórí ìrìn àjò bẹ́ẹ̀ bá wà lórí ìrìn àjò ó lè jáwé ọ wá padà dé láàrin ọ̀sán náà ọ padà wá wọnú ilé rẹ̀ ọ darí ìrìn àjò níbi aago méjìlá bíi aago kan àbíkáyé ilé tó súdé òun ò sì gbá kọ gbá wẹ̀ ǹjẹ́ dandan ni kọ́ máa jẹun pé ọmọ wa jẹun lójú àwọn èèyàn kìí ṣe dandan ni kọ́ máa jẹun o àmọ́ kò gbọ́dọ̀ máa jẹun ní jẹun tí ó máa dàbí ìgbà tí ń fi ṣááyúrú islam ṣe yẹ̀yẹ́ èyí ò ní ní ọ̀dà wàmán yóò àdìm xurumatillah dalik wàmán wàmán yóò àdìm ṣááyúrú allahi fa innaha min takwal kulub fa innaha min takuwal kulub kéèyàn máa pọ́n ṣàáyúrò ọlọ́run lé ara ṣàáyúrò ọlọ́run ni pé kẹ́nu àwọn èèyàn gbẹ́ lọ́sàn-án àwẹ̀ yá àwọn eléyìí ń sin lọ́hùn ìwọ́ tó bá wá ní excuse kan àbí mìíràn láti lè mọ́ gbáwẹ̀ tí sẹ́rí ayọ̀ǹda fún ọ kì í wá pé ká wá máa rán mọ́ ní rẹ̀ ń ta àbí àwa gbé tébù ta pé ma wa jẹun ní wájú gbogbo èèyàn èyí wọn ó tún bí gbà téèyàn pọ́n ṣàáyòrò lé o ìyẹn ni kí irú obìnrin yà bẹ́ẹ̀ tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí nírú èyí tó ń wí abẹ́ ìtawà náà fi kún lẹ́gzámpù yìí tọ́ba ní ń dúró tó ní ẹ́skíwùsì tí ò mú gba awẹ̀ kìí ṣe dandan ni pé má wàá jẹun mọ́ tí ọba ní tí ò ní dandan pé kó wọn gba awẹ̀ lọ́jọ́ yẹn àmọ́ kọ́ má jẹun níta gbangba o náà Allahu alam na ẹni tó já omi tó tọrọ lọ tó tó lè jà rẹ tó pọ̀. aha ọlọ́run san arábìnrin yìí lẹ́sàn dáadáa torí mo mọ̀ pé àwọn tó nírú eléyìí lọ́rùn pọ̀ ọlọ́run ọ̀ṣàánú wa la yukallifu Allahu nafsan illa wus'aha arábìnrin yìí ọlọ́run ọ̀mọye àwẹ̀ nìmá ntí sẹ̀rí awi ni pé tí ọba sí yẹ̀kínù mọ́ mo ti sọ ń bí kílókù tá a wà ghalabatu adh-dhanni kudra tiẹ̀ nù la yukallifu Allahu nafsan kò sí ẹ̀kínú fún mọ́ olóhùn ọ̀ lè mọ àmọ̀dájú pé iye báyìí yọ wà á jòkóó gbogbo ọ̀nà téèyàn bá fi lè ronú irú béèyàn bá jẹ́ lówó tí ò mọ iye rẹ̀ mọ́ tí ó fi làákà èrò pé ńjọ́ báyìí lọ́pàdé mi iye ọjà báyìí mo ní ṣọ́ọ̀bù ńjọ́ náà iye báyìí lọ́padà kù àhá iye tó jẹ mí nìyí torí pé gbèsè ti ọlọ́run ànábì ní fàdéyìnú lọ́ọ̀yà àhàkù àyọkùtọ̀ gbèsè tọ́lọ́run le ju gbèsè tèèyàn lọ bẹ́ẹ̀ bá sá kójókójó gbèsè ànábì ní ẹ sá kójókójó gbèsè tọlọ́hún kí arábìnrin yà bẹ́ẹ̀ lómi tó bá rí bẹ́ẹ̀ kóun náà wá lo gbogbo ọgbọ́n tí ọmọ kóun lè lò yá kò dá mi lójú àmọ́ súnmọ́ pé iye ọjọ́ báyìí ni ààwẹ̀ ni nti la yukallifu Allahu nafsan illa wusaha ibi ọlágbára mẹ́nu fattaqullaha mastata'tum tọ́ yọ ma wá gba àwẹ̀ yìí léyìí tí òfin ní nílà bàbá ṣe ní agbára ma kọba wa gba títí bẹ́ẹ̀ kọ́ mọ́ gba tán kó fi lọ bọ́ lọ́hùn ọlọ́run ọba ma fatakulọ́ha mastatọ̀ àtún so ẹ bó ti rí nu Allahu ta'ala alam. sàmárì ẹni tó jẹ́ pé ọ́sà pẹ̀sẹ̀ntì ni but nígbà tó gbìyànjú láti gbà àwẹ̀ yẹn àwẹ̀ yẹn ní láṣẹ ó ṣàjà but this year ó wá lóyún má ní uu advice òní. ọdọọrọ eh, méjì excuses méjì ló ní ẹ eh, ọ ní ọsà ó lè máa fún yàn ní oúnjẹ kò ní ìdíkọ gbáwẹ kọba pé èyí ṣe ọsà ó ti san lọdún yìí eh, ok alakule xaal ngbọ ti ní nǹkan tí ó fún un ní yọ̀ǹda àti má gbàwẹ̀ níbọ̀ eh, nísìnyí gbà tí ó ní ọ̀dààmú ó lè gbàwẹ̀ ọ ah, gbọ́dọ̀ mọ̀ bí ọba dààmú rẹ̀ yọ ma gbàwẹ̀ ni láti wí lẹ́ẹ̀kan pé ní àwọn nǹkan wọ̀nyí èsè láńsẹ̀sì má gbà àwẹ̀ o lè má gbà bọba ní ọlá ni irú ẹni tí ó ní ọ̀sán last year tí ó dà láàmú òfun rẹ̀ náà sì tún ní kó dàún láàmú mọ́ ní ní ọdún yìí yọ ma gbàwẹ̀ ni o.

ọ̀dà kò tí ì pẹ́jù ẹni kó fún yẹn ló ń jẹ fún ọ̀sà àti last year tó padà wá di pé ìbéèrè tí wọ́n ń béèrè ṣe pàtàkì púpọ̀ àwọn àrùn tá a ní lọ tó padà lọ ńkọ́ àwọn àrùn tá a ní lọ ọ ọlọ́run wá ó ṣe ìyanu tiẹ̀ kò sí ní lọ ńjọ́ ni ó di àmọ́ èyí tó ti wà ńgbà tí ò tí ì máa lọ yẹn nígbà tó fi gbá nì so ọjẹ gbèsè kí lọ jẹ ẹ àwẹ lọjà àbí fún yàn ló ń jẹ gbèsè ni ní ọ̀sán gbèsè ń tọ́jẹ ní ó ní ọ̀sán wallahu ta'ala a'lam ọjọ́ ti lọ naam. assalamu alaikum warahmatullah obìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ tí wọ́n ń ṣe nípasẹ̀ lọ́wọ́ tó wá rí i pé lẹ́yìn ọjọ́ kẹsàn-án ẹ̀jẹ̀ yìí dúró ṣùgbọ́n bíi funfun funfun kan ni wọ́n á ń jáde ó wá béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ ká ṣe bẹ́ẹ̀ jẹ́ ni wọ́n ní tó bá ti dúró ẹ̀jẹ̀ ló sì ti dúró yìí èyí tí ń jáde náà sì tún kéré bíi kùn báyìí sóhun lè máa kírun táwọn ẹ̀ bá sì tó dìde yìí kóhun sì tún gba àwẹ̀ ọkọ yìí sì lóhun ọmọ kóhun ọba béèrè. ọlọ́run san méjèèjì lẹ́sàn-án dáadáa nífàásù. Uh, òun lè jẹ bímọ tóbìnrin máa ń rí kọ̀ wá sínú nọ́ọ̀sù kùránì àbádìísì pé iye ọjọ́ báyìí ni nífàsù kódà kọ̀ bá jẹ́ pé twenty four hours nífàsù obìnrin dá yọ máa kírun yọ máa gba ààwẹ̀ ẹnu táwọn afáà máa ń wí ni pé kọ̀kọ́ máa ń kọ́ kọjá kínni àrùbáyínà yawma kọ̀kọ́ máa ń kọ́ kọjá forty days. gẹ́gẹ́ bó ti wà nù hadithi pé haibọ̀ náà kọ́mọ̀ kọ́kọ́já kínní seven days tahayyadi fi ilmillahi sitan aw saba àmẹ́yìn ò túmọ̀ pé tẹlomi ò lè kọjá bẹ́ẹ̀ tọ́ba wa rí bẹ́ẹ̀ ntí ẹ̀ẹ́là ibẹ̀ nìní pé obìnrin ọmọ gbogbo ntẹ̀yìn fi mọ̀ pé àà ẹ̀jẹ̀ yìí ti tọ́ba ti lè lójú bẹ́ẹ̀ tí ọba tí ì dá gbogbo ọjọ́ tó bá tó dá yọ náà ni ni ó tó bẹ̀rẹ̀ sí gbà àfi tí ń bá ti ń jogójì ọjọ́ lọ tó bá ń jogójì ọjọ́ lọ kọ́ wa lọ seek medical attention tóró ṣeéṣe kó ti bọ́ sí ní tá à ń pè ní kíni istihadọ báwọn afa ti ń ṣàlàyé rẹ̀ nù obìnrin tó bá lóun rí nǹkan oṣù títí fi wá ń di forty one forty second days kọ́ lọ́ọ́ béèrè ó ṣeéṣe kó ti di ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà so tí ọba ẹ̀jáwọ́ dasi sì kò gbọ́dọ̀ dí àwẹ̀ lọ́wọ́ kò gbọ́dọ̀ dí ẹ̀rùn lọ́wọ́ ìmọ̀ràn tí èmi máa fún àwọn èèyàn gbélé ni pé alihamudulilayi ọlọ́run ti sọ gbogbo ẹ̀ di rọrùn jù nísìn aláwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n kọ́sẹ́ mẹsẹ́ ń pa ọ̀rọ̀ mẹ́dísìn nǹkan kan yìí àwọn tó jóbìn wọn bẹ nù wọn tírú ìyàwó ẹni ó béèrè yìí lè lọ́ọ́ rí kó rí kó rí obìnrin ó rí òhò obìnrin fún dọ̀rúra kò sí tó burú ń bẹ ẹ àbí yóò mú ẹ̀jẹ̀ yẹn lọ díẹ̀ ní ti ń rí òun ẹ a téèyàn bá ti rúru eléyìí ẹ̀jẹ̀ ti tán tọba ti lórí bẹ́ẹ̀ kọ máa gbà wẹ̀ kọ máa kọ máa kírun a ẹ̀jẹ̀ náà lélẹyìí láyé ìyá ńlá wa aisha radiyallahu anha aisha kìlọ̀ fáwọn obìnrin pé ẹ má kánjú hata tẹ́ẹ̀fì rí kíni sáyìn pé ẹ̀jẹ̀ ti dá yányán tó lónìí a lè lo through àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ń pa ìmọ̀ dókítà kí wọ́n fi là wá ń pa rẹ̀ kọ́lọ́mù bá kó ṣe nírọ̀rùn fún gbogbo wa so ọjọ́ ti lọ insha allah ta'ala ọlọ́run ó jẹ́ kí àwẹ̀ ọba wa dáadáa yọ gba lẹ́sìn fún wa tafsiru tó máa ń wáyé ń bì insha allah yọ wáyé lọ́dún yìí náà ní gẹ́gẹ́ bá a ti máa ń ṣe sunday uh, tuesday àti thursday ìjọ kẹta ìjọ kẹta insha allah ta'ala yọba a máa jẹ pé a máa wá kí alasari níbí ni so that onkaluko lè ti lọ lé kí ẹnití bá wà lọ́nà tó jìnnà kí sinú tó tó ẹ kéjì nípa ọ̀rọ̀ islamic banking programu kan wáyé ní ọjọ́ mẹ́rin òní ọjọ́ alárùbá twenty seven afẹ́ kí gbogbo mùsùlùmí náà wá bẹ́ẹ̀. Eh, ní banquet hall tó kọjú sí government house wọn ò ní lé ẹnìkan kan jọ wọn eh, kìí ṣe kìí ṣe àwọn olóṣèlú eh, islamic banking gbogbo àwọn tó mọ̀ ń pa rẹ̀ látòrígun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà wà eléyìí láti lè fi jẹ́ kí wọ́n gbọ́ ohun tàwa mùsùlùmí náà pé àwa fẹ́ o torí pé àwọn tí ń pa àwọn ọ̀fẹ́ àwọn tí ó òun wọ́n ti fẹ́ bo ó ti fẹ́ bo tàwa mùsùlùmí àwa ló sì kàn ọ̀rọ̀ nàìjíríà àfi káwa náà wá káwa náà ó pariwo pé tọ àwa fẹ́ o kọ́dọ̀ ó sì da àti fún mùsùlùmí àti ẹni tí èyí ṣe mùsùlùmí ọ̀dà náà wọ́n wá náà fẹ́ ṣe lọ́jọ́ yẹn kọ́lọ́n kó laago mẹ́wàá àárọ̀ lọ́jọ́ wednesday ti ń bọ̀ kọ́lọ́n kó jẹ́ àdúgbò náà lọ. Assalamu alaikum. ẹ jọ wọn lá ẹ ti gba announcement pé Kwara Hotel ni program Wednesday ọjẹ ẹ ẹ ok ẹni tó bá gbọ́ ẹni tí ó bá sì ti gbọ́ náà ó ti padà sí banquet hall ẹ agbọ́ká dúpẹ́ fún state government náà wọ́n ní tí wọ́n fẹ́ ṣe ní banquet hall lọ́jọ́ yẹn àwọn commissioners tí wọ́n yàn torí ẹ̀ la ṣe fẹ́ shift ẹ̀ tẹ́lẹ̀ but wọ́n ní gómìnà tí wàá láwọn ó shift tàwọn sí tuesday káwọ́ fi lè lo hall yẹn wednesday sọ so, ẹ fún gbogbo èèyàn kó ti padà sí banquet hall.